الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعدنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتنا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة وقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته عن سكيف مولانا وبعلا نجله عن ترويكياتي لكم أسواب يدا olùfẹ́ wa olùṣìfẹ́ wa alfawa ga annabi wa muhammad sallallahu alaihi wasallam sallallahu kuma bana bi na tawon rari da tawon sahaba re an bẹ̀rẹ̀ wọn bá kó sanu àwọn náà báwọn òbí wa àwọn alfawa tàwọn ọ̀gá wa gbogbo àwọn jama lọ́kùnrin wa lóbìnrin ọmọdé àti lẹ́gbà ọlọ́mọta sàánú ẹnìkọ̀kan wa láyàtà kìámọ̀ ọlá

àwọn náà ṣẹlá ìrí wọ́n wà àwọn àwáwí kan wí àwọn ọ̀rọ̀ kan lọ page 247 wọ́n ni wọ́n mímọ̀ nàkàmú ala usman ìfàrájú àbázarin nílá ribada bí ribada raiza ìgbìmọ̀ sùn tí fi kìí sẹ́nà usman ni pé ko su kuki sunna bin zarri buru madina kuma na su dabda wani ba gbe a tsaraye fa ka sunna bin zarri gifari ko yi kuki surakeya communism da ya kai rahayi ce ni mazhaba ce ni osu bẹ́ẹ̀ ni sham na ma'awiyar fijiyar rasu ko fi jini wasu kusurin kuwa su bẹ́ẹ̀ shi za su ma wani kusurin kuma a dama وكنا بك ibẹ̀ ìfìbájú yìí ṣe a ti zàráyé fún wa tí gbogbo àwọn ìdí tí wọn bí gbọ́dọ̀ sí rẹ́bùdà ṣe an na mazahaba olùdíje kana yẹ dúró ilé ilé fún makbola ilé tí sábà ti dúkìá sí ìké sí ní ìgbàwọlé ni dum ti da an yi hudu mini o kìíyà mọlọtukura dídọlọ pàtàkìyà pẹ̀lú bẹ́ẹ̀ àwọn àti pàtàkì ìdí ẹgbẹ́ àwọn olówó ويرد ما لم يحمد سوى لكيف تلواتني torí ìgbàlẹ̀ tó ní pé àti mùsùlùmí ọ̀bọ̀rọ̀ nílùú ilé kan àti ìlẹ́ta àti ìkan gbogbo lókùn lẹ́yìn lẹ́yìn haramu ni náà pàní wọ́n ni máa tọ́lá rẹ̀ pẹ̀lú bá fẹ́ àìrẹ̀ pẹ̀lú eré mẹ́ta àbúgbà gẹ̀fárí nù ó di ẹwà so eré wà nù nǹkan tó ti náà tó bí wìdúrọ̀ ẹ̀fọ́ ní sham ní syria nígbà tí ó yẹ ti na mahawí àtijọ́ rẹ̀ sùn ó parí madina the same thing ní ti ní syria náà ló kọ́ ẹ̀sìn pẹ̀lú ní madina náà ó kó sí okòlù bọ̀lọ̀ tẹ́lẹ̀bà ní olè tẹ̀lé bọ̀lọ̀ sí dáwà rẹ̀ ń bẹ̀ ó di ẹwà ọmọ ìdáríkà ويرة النداء الثالث فأدعيك ده كلام من الوجه ومن ذلك زيارة النساء الثالث على دوراء يوم الجمعة لا يقول لي كما سوية في كما في الصلاة خير من النوم ni ìrìnlẹ́kì láfíríkà ni ó di ẹ̀yìn wọ́n ní ilé ní ẹ̀rẹ́ ìpìtẹ́ náà òtúnmáà ìfihàn ẹlẹ́ẹ̀kẹta fún òun fún títí ìjọjúmọ̀ ìfọ́nmí ìfihàn ẹlẹ́ẹ̀kẹta ni pé ìjọjúmọ̀ ẹ̀dá máa yẹ̀rù wọn bí títí o máa títí ìjọba ti wọlé àti ìkọ́ ọmọ àwọn kà fún ìyókù pé nígbà ọdún ìjọba ní kíkọ́ lọ ìdílé ọjà wọ́n máa fi pinnu láwọn ọjà mẹ́fà sọ̀rọ̀ ní tó ẹ̀yìn kan àkójà lọ àti ìjọba wọlé ìjọba ìjọlẹ̀kì nígbà wọ́n fi sọ̀rọ̀ kẹ́ pé ó fi kún ẹ̀sìn scam ومن ذلك زيارة النداء الثالث على زوراع يوم الجمعة وهذا إنما لي وعنون كريكي فعلوا بكثرة المسلمين وانتشار في الإعجاء المدينة أفضل سليل دعوة مسلمين كان رجل في ذاك لأما الأوان المدينة مما لم يكن في أحد الرسول صلى الله عليه وسلم لم يكن ní ojú púpọ̀ síbẹ̀ láyé mi sílẹ̀ àwọn èèyàn kúrò láyé mi sílẹ̀ ìkìtà láyé àkọ́jọ́ pé lẹ́yìn náà authority ń sẹ́nu Osman tó lè jẹ́ authority tó lè jẹ́ authority kàbírù tó lè jẹ́ authority ń sẹ́nu Osman. Ọ̀rọ̀ tó lè kẹ́kọ̀ọ́. Níbi àdíjì ànẹ́sì ọlọ́lá lọ́sẹ̀lá, àlẹ́ ìfún ìsìn náà, wà àlẹ́ ìfún عليكم بسنتي وسنة خلفاء عليكم بسنتي وسنتي وانو عن رسول سبعي سوا ذكوا إرباد من التاري يا رب سوا ما دي سوا ذكوا أبي أبي سيدنا أبي سيدنا مين أنا أنا بيوازي وازي دكتور ماني كون لوني أنا بيوازي لا سوا بكرة سوا تقول لي títí ìgbà ìlà àwọn tó lè jẹ́lẹ̀ jẹ́lẹ̀ jẹ́lẹ̀ bí i jẹ́ àwọn kí àìlà wọ́n tó pàṣẹ àwọn tó kúrò ní parí ẹ̀yìn títí di dátìr àwọn tó lè jẹ́ bẹ́ẹ̀ sí parí magrib sí parí magrib táì ah lórí ilé ìgbà bẹ́ẹ̀ ṣe yà gbọ́ àti ìgbàgbé lónìí bẹ́ẹ̀ ni fàáwùsínà fàáwùsínà dákun fún wa ní mọ́ràn kalẹ̀ fàáwùsínà fún وصفوني أوصيكم بتقوى الله عز وجل المنسي وصيفني أحيى الله وبع عز وجل وصف الله وصف الله والسمع والطاعة كلمة درع ما سوى ذلك كلمة ثلاثة فإنه من يعيش منكم من أقرأ يرى اختلافا كثيرا كل يقرأ يا كانوا كل تولي وتدعي عليكم بسنتي الدواهي سنة الدواهي وسنة الخلفاء الراشدين السنة وخليفة ثاني الخلفاء أبو بكر عمر عثمان على أسرتني عليه بسنتي وسنة الخلفاء الراشدين قادوا عليه أبي النواجد عشرين يوما إن يبدموا وإياكم والمؤدسات الأمور الصلاة الصلاة كما أبدا الراشد الصلاة كما أبدا الأمور فإن كل محدث بدعة gbogbo àwọn àgbẹ̀rẹ̀ rẹ̀ sí ìdálẹ̀ ni ọkùnrin tí ń dọ̀lára ìgbàdádálẹ̀ ìgbẹ́ ni ṣe ìṣìnà ni ìṣẹ́ ti dó nìyẹn wọ́n wọ́n tó pé ní gbogbo ẹ̀ ọkùnrin dọ̀lára ìṣẹ́ ti dó nìyẹn ìgbà mú sínú wa gbọ́dọ̀ pé ọkùnrin dọ̀lára ilé ìmáàmù tàbí ìlú bá èyí tó sọ èèw àwọn bí dáa sáà ti rí fún ìtàbí yẹn wọn rí wọn rí mú wọn rí mú ọ̀rá yẹn bẹ̀ ìgbà mú wa kán rẹ̀ وقال النبي صلى الله عليه وسلم خطة الحاجة يعني إن عائل الحديث كتاب الله خير العدي عدي محمد صلى الله عليه وسلم شر أمر مدرساتها فإن كم رجل بدعة وكل ذلك رجال في النار وقفنا كمان خذي وقفني ومجافر أيها الله سنة وثمان مؤتمتي رفع بيت الدسين بغير المسلمين láàbọ̀ kan mo bá wọn pàdé ní abẹ́kù tí wọ́n wà nàìjíríà náà wọ́n pàdé ní ẹkù tọ́pù náà ní ẹ̀kẹ́ pẹ́lẹ́ mọ̀ pẹ̀lú ìjọjúmọ̀ àpapọ̀lẹ́ ìbùkún náà àti àkàwọn afọ́lẹ́sì àbáyé ara ẹ̀ dá kúrò sheikh abdulrahman ó lẹ́yìn tí wọ́n ní ẹ̀kù tí wọ́n máa pẹ̀lú ìjọjúmọ̀ ìṣe tí wọ́n ti ṣe kọ̀ gbogbo wọ́n ní fún ẹ̀kù fún náà osman tẹ́jú tó pẹ́ pé ìjọjúmọ̀ ẹ̀kejì lẹ́wọ̀n ìdílé ìdílé kí koran tó náà ni pé àwọn òfúrádì ní koran tó kọ láyé àríbi sẹlẹm ní ṣe ìgbà bùkà tó koran jọ tó kọ koran ká kú jọ ní kò fẹ́ ẹgbẹ́ osman ló wá print ló wá kọrọ́sì osmani official printing by sidna osman ẹgbẹ́ ìṣọ́kọ̀ ẹ̀kọ́ osman ní ẹ̀kọ́ ẹ̀kọ́ koran àwọn òfúrádì koran tó wà láyé wa ní ìsìn ó pọ̀ ju òfúrádì koran lọ́wọ́ láyé àríbi sẹlẹm lọ ọwọ́ àbúrò yìí nìkan àwọn òfúrádì koran tó wà ní ìsìn ó ní ẹwà ẹ̀sìn ní ẹ̀sìn ìgbàmìnà láì fún ọdún sílẹ̀ ó ti yáyì jù ẹ̀sẹ̀ ní pípẹ́ lọ́kọ́ ní síkẹ́ ìfọwọ́ ayẹyẹ lọ́kọ́ ní síkẹ́ tìrì ó ti ẹwà bó ti dín nìyẹn lọ́kọ́ ó sì ní ìmọ̀ ìmọ̀wòlá ó ti jẹ́ bí ó ti kọ́ lọ́ lè sáàdà wọn lọ́kọ́ bó ń kún ògbé àwọn dà àwọn ọlọ́kọ́ tàbí àwọn akọlọ̀fà wọn lọ́kọ́ bó ń gbé iṣẹ́ ẹ̀kọ́ bí ń bá yẹn rí ìgbà ọ̀rọ̀ rẹ̀ ó ti نعم ومن ذلك اتمام الصلاة بمنى وعرفة إنه تدبع ويسوك إنه تدهنك أهو إنه يسوك لكي أبي سنة عثمان إن كان زور أتي عصر أتي شايكي بمنى تعرفة ولكي أما سهاد جوال مقنوة مرة مكة نعم إيس أجل هيدا أبو كنغر مكة يمكن يوم التنوية أمو البطيء منها ẹ́ẹ̀kà ti bá àtàkì tó mú bọ̀ ìgbà kí zoro inú márùn láti ń bẹ̀ láti zoro bẹ̀rẹ̀ zoro jẹ́ ẹ́ẹ̀kì àkọ́ zoro ni ìbárakà méjì lẹ́kì ẹ́ẹ̀kì asir ẹ̀dùn kí ọ̀nà àyẹ̀ ní kí lọ́kọ̀ ẹ́ẹ̀kì asir náà kọ asir ìgbà méjì wọ́n ti gbà máa ìlú àyàn àdìgbò ìgbà lọ ìṣe ẹ́ẹ̀kì asir ìṣe ẹ̀rọ̀kà méjì ìṣe ẹ́ẹ̀kì asir méjì kì í gbọ́n bẹ̀ ọlọ́pàá àbí ìṣẹ̀lẹ̀ àbí ìlòkì ọjà níbí yẹn nígbà àbúkà sí ibi bẹ́ẹ̀ sí ibi bẹ́ẹ̀ nígbà ọjọ́ ìṣẹ̀lẹ̀ náà fún ẹ̀ wọ́n á kiri mẹ́rin mẹ́rin ọlọ́pàá àkúrò ìlú ìfẹ́ àwọn mùsùlùmí ìjọba lọ ẹni náà sọ̀rọ̀ gbọ́rọ̀ yìí fún àwọn kan sílù wọn àwọn tó kàrí sílù wọn ní Madina ẹ ní Mina wọ́n fi méjì méjì fún àwọn wọn sọ ara lùkọ́ ẹ̀mọ̀ ní fi ẹgbẹ́rún mọ̀ méjì ní Mina méjì méjì láti fún àwọn akọ́kọ́ mẹ́rin mẹ́rin ìjọba àbíkà yìí sáárì à ó di wa ìjọba wà rẹ̀ ọ̀rọ̀ sí ìjáwó yẹn ìjábọ̀ sí ìlú ìdílé mẹ́rin mẹ́rin táwọn yẹn mà ìjọba ìjọba owó wọ̀ ẹ̀ka sí ìtẹ̀lẹ̀ ní ìyá ìdílé ó di wa ní ìtẹ̀lẹ̀ yẹn o ọlọ́mọdé àtúrọ̀ yìí wa. wọ́n ní بذلك نعم الإتمام هو صلاة في منى وعرفة أكن قليل من ناس عرفة ni arafa náà ẹ kì í di zor بالعفو إنه عثمان كثير فيها وكان عمر في عمر السلام وخلفتين من ذلك على قصر بين لا يسلم أتوالي فريج أو بعد عثمان أعطي عمر للمدينة ما سأل عبد الرحمن بن عوف كتاب سنة عبد الرحمن بن عوف بن عثمان اسمه كانوا فيه ما كانوا فيه عن ذلك عبد ọjọ́n wà ní antarctic ó ní ìjọba ní kó kí ọ̀rọ̀ àìsí kíkà ní kíkà níláyì ó sì bá ìpé sáà ìjọba ìjọba ní anabadu hujjadu yaman ìjọba ojú ara sọ́láàtì mọ̀ kí mo rà káàkiri ní mi ní sọ́láàtì ó ní ìrìn ìjọba kọ́ ní pé àwọn ará yemen nínú àwọn bí àtàwọn ará oko míì ìjọba sọ fáwọn èèyàn jẹ́ ara àti gbogbo orun ó ní ìjọba kò sí mẹ́ta بلغني أن أهل اليمن بلاد اليمن كان في حالة اليمن ولي أنا مرة في هذه البلية تبني وقلوبها مرة في هذه بقول فلاني بقول فلاني هو هو ده يقال يقال كده أنا ميلا أتعرف ọ̀pọ̀lọpọ̀ nígbà bí ìṣẹ̀lẹ̀ ní ẹ̀ wọ́n ní àwọn mọ́kà èyí náà mọ́kà kan kan wà ní ìbínà wọ́n wá ti di jíjẹ́ jọ gbogbo yẹn wà ní ẹ̀sìn ní nìyẹn bí ẹ bá jẹ pẹ́sẹ́ntì táwọn kan bá ní àwọn lókè àrà pàṣẹ́ntì gbé yomi tẹ́lúwíà ni gbogbo ìgbà ní àrà pàṣẹ́ntì kẹsàn-án kò ní hajj alibidi àrà pàṣẹ́ntì nípa mi ní sẹ́ hajj ó di yé wa ọlọ́mọdé bá sọ̀rọ̀ yé wa ọlọ́ba. ولذلك أبدى ربة وادي وما تقدم يجب أن أن بعض عباد الجمل kódà àwọn alájì yemen ìdíkà àtàwọn ọkùn tó wà lẹ́gbẹ̀gbẹ̀ rẹ̀ dáàlá sọ̀rọ̀tà tèémù àrọ́kàtẹ́ ìbìn ìsìláàtì ọ̀rẹ́ àwọn tààkì nígbìyàn wọ́n náà ti gbogbo òrùn ní ìgbà ẹ̀rù mi ní ìgbìyàn ní kọlùmọ́ sọ ìrú méjì ní fún láì dẹ̀ mẹ́ta àhàlẹ́n حصل مكة عالم وليد طائف مال هو هو أذن له رضي الله عنه من تجد من لينا بسر مكة لينا متني أو دكامي واني طائف لين أدري سنة عثمان رضي الله عنه وإن لم يقبله عبد الرحمن جاب لكم العوف طبعا بعوز زي والبعوز يو تجري عند مجمد حوالي ما قصده قصده وقت سنة بلاد مصدنا هنا تكون مكة ní àràbá já ó sá kí zúwò mẹ́rin ó sá kí mẹ́rin àwọn yẹn kò ní kí òní wọ́n ní pátá ó sá kó àmì rí pé kọ̀ọ̀kẹ́ kí òní mẹ́rin mẹ́rin ó gba ó ní àlẹ́kàdáfù sẹ́rù ni àlẹ́kàdáfù sí kí n tẹ́ òkú àníbi sálàm tó wà lọ sí náà osman tó bọ́lọ́ rẹ̀ nínú kàkà ilé wa náà wọ́n ti di kàtí na osman tó kù mú من ذلك تنازل من مروان في الحكم عن ثمن خمس مغانم الأفريقية بين مروان وقالوا عن يبيره فقمنا بن حكم وخصو تمام مروان بن وحكام لم يمنع الشرع الإمام أن ينفق ينفق من الشام المسلماني كريب خفو كلوري كاس الشمية جلال العبد ينفق الله عليه وسلم ما لم ينفق غيره يقول يا حكمي يقول يا حكمي يقول يا حكمي يقول مسلم يقول يا مسلم أن رسول الله صلى الله عليه وسلم وعلى, وعلى آله كان ينسد بعض من يبعث من سرايا لأنفسهم خاصة سوى قسم عام جيش كلام سلامنا تقول به آه، أنفال يفلوا مين يفلوا مين ليوم غير ذلك إنما سبب وكان عليه الصلاة والسلام يحكم أحيانا لبعض من لم يعد القدوة كل أن يحكم رجوه كما أكثر لبعض المتحدثين عن البدر من قدموا عليه من يوم الأخرى من مهاجر عبسة والدوسيين ليس بلي كما أسمع بعض البدر هل من دوفان إنه قروا جوق البدر بين وراء عبسة ومهاجر عبسة الله عليه وسلم wọ́n yìí fún wọn mẹ́ẹ̀ nígbà wọn ní fáìbàr wọn lè bá wọn lọ sójú wọn fáìbàr fáìbàr nígbà رعاك الله لهذه الأمور التي نقموها مع عثمان رضي الله عنه بالتبع من أشياء باستثنيه ولم يخرج من شيء منها لا حدود الشرع تباوه قبلها من الإسلام تباوه وفاني قبل الإسلام تباوه على عبد الجبل àwọn ẹ̀sùn tó ti mọ̀ sí àlámẹ́rí kan tí ìyẹn ti rí ẹ̀rọ ká ẹgbẹ́ ayọ̀ ló dùn báyìí ẹgbẹ́ àlámẹ́rí kan sọ pé ó tún lọ́la dùn sí gẹ̀ẹ́sẹ̀ tó lé pé kò sí ibi kan tó fa ẹnu ọ̀la sẹ̀ríà láàkín ọ̀la ìkàkọ́wọ́n dìkẹ̀rù wọ̀gbọ̀n sábàbù wọ̀gbọ̀n ما ليس لهم تجد وقتها وقع عليهم الإعلاب الكتاب موجهية الاتياز بالجهة قال الله تعالى رب خلق اتقوا فتنة اتقوا فتنة اتقوا فتنة لا تجبن الذين ظلموا منكم خاصة كمين كان وتوسع على بسيط كان يتقفت واعلموا أن الله شديد العقاب يقول لك دجل جرابا ìyá rẹ̀ lè kó ọlọ́mọ fi àjọ ọlọ́ọ̀bà kọ̀dà áà tó bá fi hàn owó abdul okuba lọ́nà fi àjẹ wọn ìkó bẹ́ẹ̀rù níyà àti gbogbo ọkọ̀ àbúrú náà ni àti ìgbà ń tó bí ti máa burú náà ni ọlọ́mọ tó fi kọ́ ọlọ́ọ̀bà نسأل الله سبحانه أن يرفع عنا نفسه غلبه ويوفقنا لما فيه رضاه بمنه وكرمه عندنا الله سبحانه أن يرفع عنا نقص ولو كل خلوا بعد بكو بينو شي بعد بكو ووفقنا لما فيه رضاه وعاد كون جنت ينوسي و من بدنه قالوا عنه وكلمتي أوريه لن يكاري رسولنا عثمان بن عثمان رضي الله عنه وصل خلافة علي بن أبي طالب ثلاثة وخمسة إلى أربعين لتك من الهجرة في خطية من الحجرة والله تعالى آلم السلام عليكم ورحمة الله وبركاته